ẹ káàsán àpò dídé àkókò ní àsìkò lájúmọ̀ ní ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà lóde sétí ìpínlẹ̀ àti ìṣojú òní láti ìkànnì ìbejì RTV olùṣọlá òye lẹ́kàn lóníròyìn ṣíájú ẹ̀gbọ́n àkókò oníròyìn náà. ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà rẹ̀ bọ́lá ahmed tinubu ti bọwọ́ lu owó ìrànwọ́ tí ò tó àádọ́ta ẹgbẹ̀rún fún àwọn ilé kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè nàìjíríà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú yíyọ sultan ti ìpínlẹ̀ sokoto ilé ẹjọ́ ti pàṣẹ tí wọ́n sì ti fòfin dè wípé kò ṣe yọ ọwọ́ ẹ̀ṣọ́ aláàbò ti bà olùkọ́ kan ní ìpínlẹ̀ anambra eléyìí tó ń ṣe àṣemáṣe pẹ̀lú àwọn ọmọ ọkùnrin èèyàn kan tó jẹ́ olùṣọ́ àgùntàn ẹni ọdún márùndínní àádọ́rin níye ló ti wà lákòlò àwọn ọlọ́pàá látàrí ẹ̀sùn fífipá jẹ́ ìbálé ọmọ ọdún méje ìjà tún tẹ̀síwájú àti bẹ́lẹ̀ láàánú ẹni tó jẹ́ chief imam nílùú Ògbómọ̀ṣọ́ àti kábíyèsí Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́ wàyí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà rẹ̀ bọ́lá mẹ́rin tinubu ló ti bọwọ́ lù ṣíṣe àpèsè sílẹ̀ ìrànlọ́wọ́ fún àwọn mọ̀lẹ́bí jákèjádò orílẹ̀-èdè nàìjíríà nínú ètò ìpèsè tí wọ́n ṣe sílẹ̀ láti lè jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà kó rọrùn fún àwọn ènìyàn tí ń bẹ lórílẹ̀-èdè yìí nígbà tí ó ṣe ìpàdé pẹ̀lú àwọn ìgbìmọ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà lọ́jọ́bọ̀ tọ́sí àná nílò àbújá gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jáde látọwọ́ ẹni tó jẹ́ agbẹnusọ fún ààrẹ orílẹ̀-èdè nàìjíríà jury ngelale nínú ọ̀rọ̀ náà ló sọ wípé ìgbésẹ̀ yìí náà ni àwọn gbé láti lè jẹ́ kí ìpèsè oúnjẹ kó pọ̀ lọ́pọ̀ yanturu láti inú nínú láti inú oko wá bákan náà láti lè jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa sí i ngilali sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìgbésẹ̀ yìí òun náà ni àwọn àjọ nec òun náà ni wọ́n ṣe àtìlẹ́yìn fún ti òun yóò sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbésẹ̀ tó kàn ní gbogbo àwọn ẹkùn tá a ní lórílẹ̀‐èdè nàìjíríà yìí ó fi kún nínú ọ̀rọ̀ rẹ̀ wípé mímọ ìpèsè owó tí ó tó àádọ́ta ẹgbẹ̀rún gẹ́gẹ́ bí owó ìrànwọ́ sí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n ti kéde wípé àwọn mọ̀lẹ́bí tí wọ́n tó ọgọ́rùn-ún ẹgbẹ̀rún níye ní orílẹ̀-èdè nàìjíríà yìí òun náà ni òun yóò máa jẹ àǹfààní rẹ̀ fún dídí oṣù mẹ́ta gbáko gbé wáyé wọn yóò bẹ̀rẹ̀ sí ni máa pín owó ọ̀hún náà sínú àpò ìṣúná oníkálukú wa látàrí awuyewuye lórí ọ̀rọ̀ lórí ọba Sọ́tàní tìlú Sókótó ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Sókótó náà ló ti pàṣẹ kan láti tọwọ́ gómìnà Ahmed Aliyu gómìnà ìpínlẹ̀ Sókótó náà bọnú àpò látàrí láti jọ̀wọ́ rẹ̀ kúrò láti má yọ àwọn méjì tí ó fẹ́ yọ lóníjìká kúrò gẹ́gẹ́ bí ó ti gbé ìgbésẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àṣẹ ọ̀hún náà ló ń wá lọ́tọ̀ọ̀tọ̀ láti ẹnu alhaji buhari daichu tamamburo àti alhaji abubakar kashimu tí wọ́n jẹ́ olórí àwọn ẹkùn kọ̀ọ̀kan ní tambuwa àti kebbi lọ́tọ̀ọ̀tọ̀ àti lára àwọn ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé láti yọ sọ́tà àti ìlú ọ̀hún náà láti ọwọ́ ìjọba ìpínlẹ̀ ìpínlẹ̀ Sokoto ọ̀hún adájọ́ Kabiru Ibrahim Ahmed tó ń gbé ìdájọ́ òun náà kalẹ̀ ó ti wá pa aláṣẹ fún gómìnà ìpínlẹ̀ Sokoto ọ̀hún náà àti ẹni tó jẹ́ alámòjútó fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Sokoto ọ̀hún náà láti máa yọ sọ́tàǹtì ìlú Sokoto ọ̀hún. ẹni tó ti fìgbà kan jẹ́ olùkọ́ tí ó ti wá fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ olùkọ́ ọ̀gbẹ́ni yíkè òkóyè èyí tó ń gbé ní agbègbè ìlú sofia níjọba ìpínlẹ̀ agbata ní ìpínlẹ̀ anambra òun náà ni ọwọ́ ìjọba ìpínlẹ̀ anambra lọ́tìbà látọwọ́ ẹ̀ka tó rí sí ètò ẹ̀tọ́ àwọn obìnrin àti ìgbàgbọ́ àwọn ènìyàn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ka tí wọ́n pè ní operation clean and health anambra ilé tí wọ́n lọ́wọ́ tó bó ṣe ń ṣe kò tọ́ pẹ̀lú àwọn ọmọkùnrin kéékèèké ní agbègbè ọ̀hún náà àfúrásì ọ̀hún náà ni wọ́n kéde ọ̀rọ̀ rẹ̀ fún ẹ̀ka tó ń bí sí ọ̀rọ̀ àwọn obìnrin àti ìgbà ìgbádùn àwọn ènìyàn nínú àtẹ̀jáde ilé tí wọ́n fi léde ní ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú rẹ̀ yìí látọwọ́ ẹni tó jẹ́ alukoro fún fún ẹni tó jẹ́ kọmíṣánná ní ìpínlẹ̀ ọ̀hún náà Chidinma Ikenyanwo tó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ àwọn obìnrin àti ìgbà ìgbádùn àwọn ènìyàn Ife Obinabo òun náà ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ náà di ti ní àwọn gbé ìgbésẹ̀ láti rọwọ́ tó lẹ́yìn èyí náà ni ọ̀rọ̀ tó jẹyọ jáde ní agbègbè ọ̀hún pé arákùnrin ike yìí òun náà ni ó ti máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣemáṣe pẹ̀lú àwọn ọmọ ọkùnrin kéékèèké tí ó máa fi ń jẹ́ kí ìbálòpọ̀ ọlọ́kùnrin sọ́kùnrin kó wáyé láàárín wọn. olùṣọ́ àgùntàn kan ní ọwọ́ pálábá rẹ̀ ti ṣẹ́gi tó ti ń ṣẹ́jú pàkópàkó lágọ̀ọ́ àwọn ọlọ́pàá olùṣọ́ àgùntàn Francis Ogwu tó jẹ́ ẹni ọdún márùndínlẹ́ni àádọ́ni ni ìlú náà ní ọwọ́ àwọn ọlọ́pàá ti bà látàrí wípé ó fi tipátipá ṣe ìbálòpọ̀ pẹ̀lú ọmọ tí ń ṣiṣẹ́ pẹ̀lú ìyàwó rẹ̀ nínú ilé tó jẹ́ ọmọ ọdún méje tí ń ràn wọ́n lọ́wọ́ àfúrásì ọ̀hún náà ogun náà ni wọ́n rọ́wọ́ tó lẹ́yìn ìgbà tí ariwo ta nínú ìlú ọ̀hún náà tó dé etí àwọn ọlọ́pàá ẹni tó jẹ́ alámòjútó fọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn obìnrin àti ìgbà ìgbẹ́dọ̀ àwọn ènìyàn ìpínlẹ̀ Anambra òun náà arábìnrin Chidinma Ikeanyo òun náà ló ṣiṣọ́ lójú ilé nínú àtẹ̀jáde tó fi létí nílùú Awka ní ọjọ́bọ̀ tọ́ọ̀sì àná yìí afurasí olùṣọ́àgùtàn náà ni ó jẹ́ olùṣọ́àgùtàn àti olórí olùṣọ́àgùtàn inú ìjọ Jesus House of Joy ilé tó wà ní Awka ní ìpínlẹ̀ Imo ọ̀hún náà wà yìí òun náà ni wọ́n ní ó ti gbé ní ìlú Anambra pẹ̀lú ìyàwó rẹ̀ àti ọmọ rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ó jẹ́ ọgbọ̀n ọdún sẹ́yìn nígbà tí ó ń jẹ́wọ́ níwájú kọmíṣánná ọ̀hún náà ni ó sọ wípé ìka ọwọ́ kan ṣo báyìí náà ni òun fi sí ọmọ náà ní abẹ́ lẹ́ẹ̀kan ṣoṣo. ẹni tó jẹ́ olórí àwọn mùsùlùmí yìí chief imam ti ìlú Ògbómọ̀ṣọ́ Sheik Teliat Yunus Ayílára òun náà ló tún ti bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀rọ̀ kòbákògbé sọ̀pọ̀lọ̀ ṣe ìkìlọ̀ sí kábíyèsí ọbaládé sọ̀hún ti Ògbómọ̀ṣọ́ ọba Àfọlábí Gádì Ọláoyè wípé kò ní àṣẹ lábẹ́ àṣẹ tó ní gẹ́gẹ́ bí ọba ìlú Ògbómọ̀ṣọ́ láti máa bí òun lọ́wọ́ wò bóun ṣe rin ìrìn àjò òun ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ayélujára nínú àtẹ̀jáde nínú ìwé tó kọ ránṣẹ́ sí ṣọ̀ún ti ògbómọ̀ṣọ́ láti fi dáhùn ìbéèrè tí e, ṣọ̀ún ti ògbómọ̀ṣọ́ tí ó béèrè lọ́wọ́ rẹ̀ náà ló sọ wípé gẹ́gẹ́ bí chief imam òun lòun sí lábẹ́ ọba kọ́ ọba kan ọba dádúró tiẹ̀ chief imam náà sì dádúró ni ṣọ̀ún ògbómọ̀ṣọ́ba àfọlábí kẹ́dì ọláòyè òun náà ni ó ti fi ìwé ránṣẹ́ sí ṣífì máàmù òun náà bó ṣe rìnrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ saudi arabia fún ti hajj ti tọdún yìí láì fi tó òkun létí ẹ̀wẹ̀ ṣífì ìmáàmù òun náà tó fèsì lórí ọ̀rọ̀ rẹ̀ ńlọdà kábíyèsí ọ̀hún náà lóhùn pípé kò ní àṣẹ láti bì òun lérè irú ìrìn àjò tóun yóò máa rìn àtẹ̀jáde ọ̀hún náà ni akọ̀wé ṣèfì máàmù ọ̀hún náà Ògúnléyè Sùlẹ̀mọ́nù Àjàsá tí ó tọwọ́ bọ̀ ẹ̀wẹ̀ lọ́jọ́bọ̀ tọ́ọ̀sì àná ọ̀hún náà nínú àtẹ̀jáde ọ̀hún náà tó jẹ́ kó dìímọ̀ fáwọn akọ̀ròyìn ni ó jẹ́ kó yé orí kábíyèsí ọ̀hún náà wípé àwọn méjèèjì sì jọ ní ẹjọ́ ní ilé ẹjọ́ fún ìdí èyí láti yàgò fún ara wọn lórí ẹjọ́ tí wọ́n jọ ní nílé ẹjọ́ òun náà ni kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ti ń pàṣẹ fún ṣèfè máàmù náà láti rọ gbogbo àwọn tó fi joyè ni àwọn tó fi joyè gẹ́gẹ́ bíi grand muftiu ti ògbómọ̀ṣọ́ amiru wazim of ògbómọ̀ṣọ́ kadimu islam ti ògbómọ̀ṣọ́ àti kazoom ulama ti ògbómọ̀ṣọ́ láìsí ọwọ́ ọbaṣọ̀run ti ògbómọ̀ṣọ́ náà bẹ̀rẹ̀ pé láti rọ̀ wọ́n lóyè ẹ̀yin ará ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà kò ní jù báyìí lọ fún ti ọ̀sán òní ẹ má gbàgbé láti máa kàn sí wa lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo lójú òpó facebook gbàgede ìmọ̀ with aláwìyá adébáyọ̀ ti instagram gbàgede ìmọ̀ underscore twenty two ojú òpó youtube èjì itv yorùbá òun náà la wà níbẹ̀ yóò ṣiṣẹ́ olùṣọlá òyìnlẹ́kàn ló ti mú ìròyìn náà wá sí ojú òun náà ti ṣe ti lọ́yìn ẹ̀mọ́ Audio Jungle.